ومسألكم من كان كثيرا النساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله تعالى قريبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله وقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات البدع وكل بدعة ضلالة وصدقنا الله سبحانه السلام عليكم ورحمة الله وبركاته. من كتاب كتاب بيان العلم وفاته أبي عمر بن عبد البر رحمه الله تعالى يقول عبد الجار لنا من الحوالي تنصنف ذنب العالم على مداخلة السلطان الظاهر لله في يوم èyí tó já sí pé máa ń lọ pẹ̀lú bá aláṣẹ ọjà alábòsí níbi àìpẹ́ àyè àpọ́nlé ní àyè ọwọ́ ìwúlá yẹn tí olùmọ́ máa wà àbájúlọ olùmọ́ ẹ̀sìn káwárí ẹni táwọn òṣèlú olùmọ́ ẹ̀sìn ní olùgbé ọmọ àwọn àlọ́ sí ìyá aláṣẹ. káwọn ará wọlé ba wọn jọ di wọlé wọlé bàbá jùlọ aláṣẹ tó já lábò ṣùgbọ́n láàánú ọlọ́run ọba sùpáànà àmọ́ àtàgbà àtàwọn àdéhùn mi àkọ́kọ́ nù àdéhùn tí àárẹ̀ wò àdéhùn àpáwọ̀ ọ̀làdùn àpá àdéhùn wọn ni ọlọ́run ọba láàánú wọn ni òṣìṣẹ́ sọ̀rọ̀ من سكن البادية شفاء ومن اتبع الصيد فقل ومن أتى السلطان سكن عن الإشارة صلى الله عليه وسلم تطيب أن يوم يضع فيه الموت lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni ilé rẹ̀ wà nígbà máa ń tàbí kó tẹ̀ máa ń wá gbòòrò rárá ìjàpá wọ́n tọ̀ wọ́n àmọ́ bá gbé lórí títí ó kó máa bá wà lára rẹ̀ ìrọ̀lẹ́ lè jáfọ́ a òun lè rí bẹ́ẹ̀ gan wọ́n kì í sì fi ìdárẹ́jọ́ nílà káyì. túmọ̀ rẹ̀ ni wípé. nítorí pé òdì kejì àlùjábá o òdì kejì rẹ̀ nígbà mi ni máa ń túmọ̀ àtẹ̀yìn. oye pé kìí ṣe ara orógbó lè ní láti lè rí ẹni tí ọba mọ ànábì sọlọ wà sọlọ lójijì ọlọ jàmbá wà lára yígọ wà lára kìí ṣe ti àìníla káì tó dẹ̀ yìí lè máa wò ó gbà mọ́ ẹni tó wá ní ọ̀dà òun gbà títí ibi yẹn lè gbé sanẹ́bí kó béèrè nǹkan bá fẹ́ gan gbólóhùn wà lára rẹ̀ àṣejù wà lára ó yẹ kó méjèèjì jọ máa ń wà ẹgbẹ́ ká kẹ̀ pé ní àgọ́ pé súnmọ́ pé bóyá ara ká yẹrẹ lẹ̀ ṣùgbọ́n ìwú táwọn tó ń gbélé táwọn ò gbé kí ní ọ̀tọ̀ atọ́lọ́dọ̀ rẹ̀ òṣèré ẹ̀ náà bá gbó oko jápa yóò gbọ́ àgọ́ bí àwọn àgbà gbélé máa rí sí pé ọkọ̀ pẹ̀lú tó ṣe wò. ọmọdé dábàá àṣọ ìdá ọgọ́fà ẹni. ẹgbẹ́ wa ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ní máa ń tẹ̀lé yìí. yóò gbónú jáfúlà máa wà fún ìgbàgbéra ń wòye pé bí máa ń lépa bí ó ti tẹ̀ gbẹ kì náà ọmọdé ata sultana sókè ẹni tó bá yẹ ni máa ń lọ aláṣẹ wọn kó wàhálà òun ní kí ló ń ṣe ní dání ní ni òun àti gómìnà báyìí ti jọ rí. ìjọ tí ọba ti yà báyìí yóò ju tẹni tí ò sún mọ́ gómìnà lọ. lẹ́yìn náà ni pé bí ọba wa jìyà yóò lálà sí inú ẹ̀sìn rẹ̀ láti padà fẹnu bá a. àbọ̀ba àfẹnìkan tó wà nípò àṣẹ kan ní tẹ̀lé káàkiri. irú ẹ̀ náà ni hadith tó tún wà lẹ́yìn rẹ̀ yẹn káàkiri fún un wímọ́. ìmọ̀ nbàdà ajá ẹni ọba gbogbo yọ̀ọ̀kọ̀ ọmọdé sábà àtúnṣe ìdá wọ́fẹ̀lì àti bá ń tẹ̀lé ń tẹ̀gbẹ́gì ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ní máa ń tẹ̀lé káàkiri òun dà tó ti tọ́ ní ẹbẹ̀ wọ́fẹ̀lì wọn níbi tí hadithi yẹn parí lọ́dọ̀ ọ̀tẹ̀ ẹ̀mìíràn. iná náà tó ní hadithi eléyìí tó tún tẹ̀lé kankan náà ní abdullahi abbas náà lọ́sọ̀ àwa wọn ní alẹ́ ní ọba tó kú yọ ẹni bá ń tẹ̀lé ẹ̀rìn ẹgbẹ́gì yóò jọ nígbàgbéra ìtọ́wá ti pálá tẹ̀lé òun lọ tẹ̀lé òtókè má kó wàhálà bá nínú ẹnu nínú àwọn àhàdìsì ni ká má gbàgbé àkọlé náà mú nípa ibẹ̀ ṣẹ̀rí aláìsí kárí olùmọ̀ ọmọ àlọ́ wọlé báláṣẹ lọ́jà lábòsí ìdínà lè dé bá nínú ayé rẹ̀ àtẹ̀sìn rẹ̀ náà omi sálámàtà rọ̀jọ́ lọ́bùtàlá àdìhà wọn yóò ti jọ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àrùsọ̀lá tó ń sọ̀rọ̀ láìpẹ́ يكون عليكم المراد تعرفون منكم وتنكرون ومن أنكر فقد برأ ومن كره فقد سلم ولكن من رضي وتابع فمحده الله قيل يا رسول الله أفلا تسلهم قال لا ما صلوا ما صلوا فأني أم سلمة رضي الله تعالى عنها wọ́n lè jíjọ lọ mùsùlùmí wá ìṣọ̀lá ń sọ pé àwọn aláṣẹ kan máa padà wà fún yín tó ṣe yí pé sáàrì fún nàmí gbọ́n wọ́n tó ń kérò ẹ máa mọ dáadáa lọ́dọ̀ wọn ibi àá dáadáa làwọn ẹni yìí gbé dání tó ṣùgbọ́n wọ́n tún kérò ẹ̀yin ni wọ́n dẹ̀ sàtàkùn àbí burú tó ń tori dáadáa ni wọ́n ń sọ wọn ò ṣe dáadáa. ọmọ ní ànkà ẹni tó bá rírọ àwọn aláṣẹ báyìí tó bá ṣàtàkù rẹ̀ èdè kọ́ lọ́ọ́ sì kọlù sí wọn ọkọ̀ ohun tó ń ṣe yẹn sọ ha ẹni tó bá kàn é ìgbà tó wọn lágbára ti ṣe torí wọ́n ní àwọn ẹni tí wọ́n ń sọ wọn àwọn kàrà débi pé yóò tẹ̀ lè fi nǹkan àròjọ aláṣẹ má ti báyìí nínú yẹ̀wò orí ṣe ẹni bá wá kórìíra àwọn tó ń ṣe yẹn ó ṣe tẹ̀ lẹ́nu ọ̀kọ̀dẹ́sẹ̀lẹ̀ rúfẹ́ni bẹ́ẹ̀ ti là wọ́n kí n mọ ọ̀rọ̀ bí àmẹ́ńtọ́ bí yọnu sí ọ̀dáwọn aláṣẹ bú yẹn sí ọ̀tá ara ó tún wá kọ́lù wọn lórí ẹ̀ àwọn àdàbọ̀ lọ. ọlọ́run máa gbérú fún ẹni bẹ́ẹ̀ jìnà títẹ̀ rẹ̀. a ìgbà tí àwọn sàhálà wa gbọ́rọ̀ yìí ọ̀rọ̀dì ọlọ́ọ̀bà á ń dú wọ́n wá nílò òṣìṣẹ́ ọlọ́run àlàánú kọ́ọ̀tì lè mú fífi aláṣẹ gbòǹgẹ ìrú àwọn aláṣẹ tọrọ wọn rí bẹ́ẹ̀ ṣe á lè bá wọn jà gẹrẹ káwọn akẹ́kọ̀ọ́ wa jọ kádẹ́ lọ kálọ̀ bá ilé ìjọba wọn jẹ́ kọ́ọ̀là àlebi sọlọ náà sọlámù sílá mọ́ sọlọ ẹ má ṣe bẹ́ẹ̀ o tí wọ́n bá fi ń kírun lọ kálá ṣe bá fi ń kírun gbọ́dọ̀ àbí ń sábò àrọ́mù al-khuruj alayhi àrọ́mù al-khuruj alayhi á fi gbọ́dọ̀ sábò lọ́yọ̀ ẹ̀já lọ ẹ̀já lọ ẹ̀já lọ gbàjọba lọ́wọ́ rẹ̀ ìdíjà ń kírun kọ́dà kọ́ máa gbà láti òṣìṣẹ́ bọ̀ kọ́dà àdìgbò pé ńlá àǹtárọ̀ kúkúrọ́ báwa hà tẹ́lá fi takò ẹgbọ́dọ̀ rí kúkúrò tó fojú hàn fi ẹ̀yìn dàgbù mí náà lọ́ọ́ ní bọ̀há tẹ̀sílẹ́rì lẹ́ẹ̀fì tì ní ìgbé kúfúrú ló ṣe ń tó sọlọ́dọ̀ àlá èdè pé ẹ máa lo ọpọlọ sí pé ẹ ní pé kí ní ìjọ kékeré ẹ ń lẹ́rìí tó ti kó máa bá ìjẹ̀ pé kúfúrú. ọ̀dẹ́ bá tó wá pé kúrú jọ láwọn má jẹ́ ẹ̀mú tó dé ẹrẹ́ lómi ti ẹ̀ mú kó mbẹ́ àbí tẹ́ fi si tó bá kó mbẹ́ tẹ́tọ́ da jù lọ. wọ́n yẹ ẹ̀rí gbogbo ni wọ́n ti máa ń ṣe àkọ́kọ́ nìyẹn ìkejì tẹ́ẹ̀ láti rọ ẹni náà torí ẹni tó wà nípa àṣẹ òun yóò dúró gbogbo àwọn agbára o ẹ máa pé ń bẹ à ọba bọ́ ni o tẹ́ lágbára ọ̀rọ̀ kejì ni ẹ májẹ̀mú kẹta òun náà ní pé ṣé kì í ṣe pé aburú oríṣiríṣi aburú ni padà yá ni gbogbo kí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ òun làwọn ará nàìjíríà nídìí òní wọn ti ṣe fún alágbádá wọn sì wọn gbọ́ yìí. pẹ̀lú wípé ìró tí wọ́n fún àwọn bàbá yìí gan ìròyìn ọ̀ lálàáfíà. aláṣẹ àwọn kèfèrí ni bàbá yẹn kèfèrí kẹ̀ àwọn èèyàn kẹ́ wá wà àbí àwọn àtìlẹ́lómi tó lè bọ́ bẹ̀ tètè kèfèrí. wọ́n bẹ̀ wọ́n máa lò ṣẹ̀ríà ẹ ò ní wọn ti gbé ọ̀rọ̀ kalẹ̀ kọ́nà kọ́ máa sàánú àwọn tó jẹ́ olùmọ̀ nípa kọ́nà kọ́ sọ wa níbi àtiwí àtìgbọ́yé àtàtìsọ àtàtìgbọ́ àwọn èèyàn ìwà ìyọ̀ lágbára ni ọ̀pá jùlọ àsìkò ayélujára yìí ọ̀tọ̀dún tó máa gbọ́ bọ̀ tẹ́lẹ̀ wọ́n lọ́ra pọ̀ tẹ̀ láàrin kan wọ́n fẹ̀ gbé tó wí ọba àtàyè ẹ̀jẹ̀ gbòòrò nìyẹn. ṣùgbọ́n àbẹ́ òjò bẹ́ẹ̀ náà táwọn ní ọlọ́ọ̀tẹ̀rọ ọlọ́run ọba sùhánù ọlọ́ọ̀tẹ̀rọ ọlọ́run ọba sùhánù. torí pé bẹ́ẹ̀ náà lòdì tó fi ọjà mi káàbọ̀ ìlú fàyè kọ́kọ́rọ́ ní máa ń sí rere tí ó ti bẹ̀rẹ̀ gíláàbù lè ṣàwọ̀ tí máa ń ti láburú ẹlòmíràn rẹ̀ pọ̀ wọ́n máa ti aburú lẹ̀ nírúfẹ́ làwọn ènìyàn àdàlà á kí láǹfà mi tẹ fẹ́ rí nínú ẹni tó ṣe pé ọ̀rọ̀ ẹ ti gbà ta nínú àwọn olùmọ̀ ẹ̀sìn tó jẹ́ onísúnlẹ̀ tòótọ́ àǹfààní wo lẹ́rìí di kẹ pàpàkáńtì kẹ kábánà sí ju rẹ̀ fún òbí gbòòrò ayé kí láǹfà mi tẹ fẹ́ rí ọ̀dẹ̀ ìgbàgbọ́mọdé ẹ̀jìnlẹ̀ aláǹfààní lórí ìyẹn ọ̀dẹ̀ ti gbé kọ́sùn. àìní àwọn tó máa ń lágbájá ọjà rẹ̀ ní máa ń tàjù nígbà sọ́jà àwọn wá dá. ń lọ ti kádàrá ẹ̀ ti kádàrá ẹ̀. nígbà gbọ́dọ̀ sọ̀ra fóònù lẹ́lẹ̀ báyìí wọ́n fi ṣe aláṣẹ àwọn kékeré. àwọn lọ ah, bàbá wa ń béèrè béèrè mẹ́ta lágbára ṣé wàá láàmì ò ní ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lómi fi bẹ́ẹ̀ ó ṣe wọn máa ṣe Islam ápá àwọn èèyàn níbi ìṣẹ̀rí àwọn ní bẹ́ẹ̀ iṣẹ́ àwọn bàbá wa iṣẹ́ àwọn olùmọ̀ ó ti fẹ́ bẹ́ẹ̀ yẹn náà gbólóhùn ti fi kàlùbánu wa sọ pé à ń ṣe lò ó ẹkẹ́ ju ọ̀rọ̀ àkọsẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ táwọn ń sọ yẹn táwọn ti sọ wípé àwọn lẹ́nu bí fẹ́ràn fẹ́ nígbà yìí bàbá náà ń sọ gbogbo májẹ̀mú tó dé wọ́n á kẹ̀sì ẹ̀ pọ̀ mọ́ ẹ̀ tètè kẹ́jù kẹ̀sì yára gbàjọba. Bàbá lọ́bí ṣe ìpàlà lè bá ní wàhí wà fún lọ́ọ̀fù tààrà àwọn ṣàbáàbù. Wọ́n yí gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Wọ́n ní ọgbọ́n pé táwọn ọlọ́run táwọn ọlọ́run gbàjọba. nígbà tí alábẹ̀bẹ̀ kì wọ́n mú wọ́n jẹ paríparí yà ló lè pé wọn ń pa nígbà wọn padà wádìí wọn lè pé ẹni máa wí ìsọ́sì yàtẹ́mìíràn wọ̀nyẹ̀sù ọ̀yẹ̀sàfọ́dàkì fọ́nkìrù ń gbàwẹ̀ ń ṣe hajj wọn ń ṣe wọn mọ́rọ́ wọn ń ṣe sádàkà ṣé èyí tí ó lè máa wáyé tí wọ́n bá dínkù àtẹ̀sí ń dèdì ló ti ní kéfì ìyẹn ní alẹ́ lè gbàjọba yìí wọ́n jẹ wọ́n yà ó kó wọn lọ́kùnkọ̀ wọ́n á fẹ̀sà lórí òkè wọ́n fẹ̀sẹ̀ gbẹ̀rún mẹ́ta tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ́wọ́ sá lórí òkè agbára bí wọn ò sí lágbára bíi táwọn ọmọkà ọmọ nàìjíríà wọ́n sá lórí òkè wọ́n bá nígbà tí ebi bá náwó gẹ́ wọn bá sọ kalẹ̀ lórí òkè wọn á lọ sí màdàrú ó lè jí àwọn obìnrin gbé wọn ó di gbogbo ọjà ọlọ́jà kù. àti ìṣẹ̀lẹ̀ tún ṣẹlẹ̀ ní pẹ́pà gbogbo eléyìí náà gbé yìí àfi ṣẹ́kùn alágbáni wọn ti máa fọwọ́ àbùkù ààlà wọn ti kó láyé gan ní ìdájọ́ ìdájọ́ tí wọ́n yẹ. ìṣẹ̀lẹ̀ yìí yóò ti jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà káà tó ṣe máa gbọ́ òkú karọ̀ọ̀mù lọ́dọ̀ sí àyè. sọ ọwọ́ á di pé tí wọ́n bá ti tú gbogbo àwọn èèyàn yẹn gbé lọ ìbéèrè mi bá tún jáde tí wọ́n padà di sheikh nusaymi rahimahullah ta'ala. ètò àwọn ọ̀daràn tí wọ́n taka aláṣẹ níjọ níyàn ní nàìjíríà wọ́n ti sáàpò nílò wáyáwáyá yẹn ni wọ́n ti sáàpò nílò ó lè jókè wọn ti já jókè sọ wọn ti sáko lù ìṣekúṣe tí wọn ń ṣe ni pé wọn á jí àwọn obìnrin gbé àwọn bíi mẹ́wàá wọn tó sẹ́ẹ̀tì fún wọn ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin yẹn ló lóyún bóòlù káwọn ti wá dì ìṣèkìlò sèmi ọ̀rọ̀ fún ọkọ̀wọ́ ọ̀kùtà ara làwọn fi sọ pé ah, oyún kóyún lóyún ni o oyún ọ̀daràn oyún alìkàrìjì náà alẹ́lẹ́kìnà alẹ́lẹ́kìnà oyún kúndì tóun yẹn bá fẹ́ wà lára wọn kọ́ wọ́n náà ní wọ́n ti gbé gbó pẹ̀lú mọ́ ní pẹ̀lú gbèsè tó ń gbóyún ní ìgbòho. Níbi oríire ni àmọ́ bàbẹ́, àwọn bíi mẹ́wàá ni wọ́n mú obìnrin ẹyọkẹ́ náà já gbálẹ̀ nínú àwọn ọ̀daràn yẹn. àlàyé ṣáájú wọn tá a sábẹ́ sàlàyé fún wa ní pé àsùnjọ́nù já èrò yìí tí bá ti ń kírun gan àkùgbọ́dọ̀ sọpá àgbàjá. méjì lọ́rọ̀ ẹ mọ̀ ọ́n tá a bá ti rá burú tó ń sọ owó ẹ̀ jáde táwa bá jẹ́ kẹ́nu ẹni tó lè rí bá sọ̀rọ̀ ní kọ́lọ́fù ká lọ bá sọ̀rọ̀ ń kọ́lọ́fù à ń sọ fún wa pé kì í sí ìlànà ahlu sunnah wal jama'ah wọn ní ká gun mímẹ́ ká máa sọ mọ̀sálẹ́ àti àlékù aláṣẹ torí fìtínà tó máa dálẹ̀ kò ní kéré tọ́bẹ̀ kí ewu gbogbo àwọn èèyàn tí wọ́n ń padà ń jàǹfààní tó ń kọ́ wọn bí wọ́n ṣe wẹ̀ bí wọ́n ṣe sàlù aládùn ṣe tàyàmù bí wọ́n ṣe máa kírun wọ́n á lùsì ẹ̀ kò dẹ̀ tí ìṣẹ́ni tó kọ́ tó yẹjú àwọn fi ń gbà wà fáṣà ó lójú tó ló wá ló àfẹ́ ojú lélẹ̀ ni àbáàdọ́ pẹ̀lú arọ́ọ̀fù lọ́dọ̀ ẹ̀ tó yẹ pé kò lè gbọ́n tó wúyé kò sí nílò bíbẹ̀ kọ́ inú òfin bí ajẹ́ ọ́ níyàjẹ́ òun lọ́wọ́ lọ fèsì lórí mímbà yìí wọ́n sì ní kílẹ̀ sí kọlẹ̀ rẹ ẹ lọ fún wa. ẹ̀gbọ́n oníkẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mọ́gbó èmi níjọ ni ọlọ́run gbọ́ òun fi wá sí bá lọ́ọ̀ bu aláṣẹ. onígbàjẹ́ aláṣẹ kì í ọlọ́ọ̀jù sí di àgọ́ adìẹ ni tí wọ́n máa ń fàdìẹ sí pẹ̀lú jùùsì onírin rẹ̀ ni wọ́n ṣe fún un fẹ́ mọ̀ fẹ́ wò pé yóò ní wéètì dáadáa wọ́n á gbé kọ́tà àríjà náà torí bẹ́ẹ̀ àwọn ọ̀kọ́ ní pé kọ́ lọ yájú sẹ́ni tó bá já láṣẹ tí wọ́n nìkan tí wọ́n lè ta mọ́ tàbí kí wọ́n jọ sẹ́wọ̀n gbére fẹ́nu rẹ̀ bí ọ̀rọ̀ yẹn fàá gbà ọwọ́ àlọ́ sọ́gbọ́kì àni ìfẹ́lọ́wọ́ ọmọ ẹ́ tẹ̀bí ó dìdì àná. lẹ wá tún gbọ́kẹ́ sí o wọ́n ní oṣù káàkùkù kọ́ tẹ̀lé lánàá nẹ́bí sọlọ́lọ́ àná. sọrí mẹ́la kí n dé ìfẹ́ àwọn sọ̀rọ̀ nígbà wọn ti ṣe ká lọ bá wọn jọ hàn hàn hàn láà máa ń fọ̀lọ̀ wọ́n bá ti ń kírun ẹ̀ má tẹ̀ o sílẹ̀ wọ́n ti mọ́lẹ̀ sí máa lọ so mọ́ àríjà wọ́n máa ń ní ọ̀gẹ̀dẹ̀ bíi lábìlẹ̀ àbá odidi àbá ńlá orí rẹ̀ padà jí níbi tó kú sí nìyí. torí táwọn bá fẹ́ di àtàwọn aláṣẹ bá fẹ́ jẹ èèyàn ní àwọn ní bójú èèyàn rárá àwọn ọ̀dẹ̀ wọn pé yẹn ká ní nàìjíríà wà láṣẹ ẹ ti lóye ẹni tí ń já láṣẹ lónìí ṣé wọn ò júṣẹ́ wọn kọ́lẹ́ wọn ni wọ́n máa ń sọ pé ìjọba amúnimóògùn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ èké fọtí sẹ́wọ̀n ni kó bá dáhùn là máa ń sóògùn rẹ̀ ṣùgbọ́n tó bá ti dáhùn kò sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́nìkan sọ pé òun mọ òògùn ó mọ òògùn ó lóun mọ à alóògùn ayẹta ó kìí wọ́n bá gbé ọmọ yìí tí wọ́n kì í wọ́n fi jẹlẹ̀ gbígbí wọ́n yìí méwúrẹ́ ewúrẹ́ ò gbọ́nra nù ọ̀rọ̀ àti bàbá ẹ̀ sílẹ̀ mọ́ kílẹ̀ onífẹ̀ẹ́ wọ́n bá gbé ike jáde ó jù sí báyìí ẹ̀rẹ́ fún káàdì. wọ́n ní bàbá ẹjẹ́ apáàsì pé ó jù wọn ó lè jẹ́ mọ̀ kíkì tí wọ́n fi ń jìbí rẹ̀ jẹlẹ̀ o. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ aláṣẹ ni wọ́n sọ pé amúnimóòfù ni wọ́n. ó gbogbo a máa ń sọ fún ọ̀rọ̀ ọbaṣẹ jọ́njọ́ ní àwọn adákẹ́kẹ́ àti ibẹ̀ máa bẹ̀rẹ̀ wàhálà. wọ́n lé oògùn bẹ́ẹ̀ ókè oògùn bẹ́ẹ̀ gbogbo àwọn oògùn yẹn gbogbo máa ń sí nǹkan ọ̀pẹ́yà méjìlá kọ́wọ́ twenty gan àtàwọn bí ọ̀wọ́ pírètì rẹ̀ tí wọ́n lè gbogbo tí wọ́n máa ra yọjú wò nínú gíláàsì rẹ̀ irú wọn yẹn ní. ẹ̀fẹ̀ kó gbogbo àwọn oògùn yẹn jáde ẹ̀yìn gbòòrò kẹ̀kẹ́ ní wọn lákẹ́kẹ́ àti tẹ̀wọ́n. àwọn ọdún tó sì lò ojú méjìlá lọ ìbọn ògùn bẹ̀. lórí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so méjì lọ̀rọ̀ ẹ̀ máa tí wọ́n jẹ́ kẹ́nu ẹni tó lè bá láṣẹ sọ̀rọ̀. ọlọ́wọ́ yẹ̀wù bá aláṣẹ nílò ọ̀sọ̀ náà ló tó yé wa ní wọn máa bá nílò lọ́sọ̀ náà rẹ̀ yóò sì kò yé lọ́wọ́ ìyá ọ̀sọ̀. ìkejì òun ní ọ̀tọ́rọ̀ nígbà tó ti lè lọ́wọ́ báyìí ọ̀tọ́rọ̀ ọ̀tọ́rọ̀ ọkọ sórí rédíò àárọ̀ orí mú ètè ọlọ́kọ̀ ní àtúnṣe kọ́tà tó ṣe wà àtàwọn náà fún àwọn alàdá wọn fi bí wọ́n ṣe di yìí. irú ẹ̀kẹta yẹn ló burú wọn lẹ́nu tó kó dùn lóṣù wọn náà wà á kọ́ lò ọlọ́run máa gbé yẹn jìnnà sí kẹrẹ làwọn ọjà àwọn jàgá àwọn sáwọn jà tó bá fi ń kírun. tí ọba sì kírun náà nìyí ẹ má gbàgbé mu dá sọ ta lágbára láti yọ wọn one tí yọta fẹ́ yọ yàn ìtàtọ́ lágbára òkú ní bẹ́ẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn tírì òun ni pé jẹrẹ lòmíì tó lóore jùlọ lájọ tẹ wá lọ pé ẹrẹ tó lóore ọ̀ọ́fì ẹ̀yẹ tẹ máa ń tẹ̀ ká ẹ̀rẹ́ nìkẹ́kẹ́ pìrìsẹ́ǹtì ní ọjọ́ ayé yín láti lọ sí. wọn ò bá mú láàrin àwọn akáàkò yìí ó ju ìlú ní ọlọ́ọ̀jà tó bá dọ̀. ẹni pé kọ̀yẹ̀kẹ́ máa tẹ́ra yín jẹ mọ́. lẹ́yìn kẹjà àwọn kò kí yẹn lẹ̀ kò kí kò pé ọmọ ti dáadáa fáwọn aráàlú. nígbà táwọn kẹni pé ká máa wá wò wọ́n ni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ máa wò wọ́n o tẹ́tẹ̀ rí àwọn ń lò lọ́hùn. wọn ò ní kúnlẹ̀ fún bọ̀pá tí yèrè nàìjíríà ti jàǹdà kó gbogbo tó. a máa wá wò ni ẹ máa wò wọ́n ni روى أنه حديث البيت إن الله لا يؤيد هذا الدين بالرجل الفاعل فدعوا في لندبة يرسل هذا تاني لرو ẹ̀wọ̀n náà àwọn alágbẹ̀tọ́ wà láwọn stéètì ní ààrẹ ní ọjọ́ mùsùlùmí nù ṣé kàn máa sí nù nǹkan dáadáa ní ìtàn ṣe tí mùsùlùmí máa ń gbá eléyìí sì dá àní ìdàtìbádá kan pé pé ńgbà mùsùlùmí sì wà ń bẹ́ẹ̀

yọ wò sùn ẹwọ lóyìn náà ń ṣe ní ìsìn ọlọ́run dábìí yọ wá ní yọ wá ní mọ́tọ́mọ́tà wa. lásìkò àwọn ìjọba dáàbò pé òjòrò náà wọ́n ń ṣe o wọ́n sì ń gbé òbí ti ṣe owó lẹ̀ fáwọn ilé kéwù wọ́n sì mọ̀ pé wọ́n máa kọ ọkọ ọlọ́ọ̀lọ́ ọ̀rọ̀ ni wọ́n máa rí bẹ́ẹ̀ kódà bọ́jà àwọn kò sí ilé kéwù náà ni wọ́n dábìí kọ́ ọ̀là lọ́ọ̀rùn bẹ́ẹ̀ àti ẹni wọ́n máa dúdú gbùdù lọ́ba yá ń dì wọ́n ọlọ́ọ̀lì wọ́n sì gbé máa fẹ̀ wọ́n ti fún àwọn yẹn lọ rẹ́kẹ́rẹ́kẹ́ mọ́tòrọ́sà fa mọ́tòrọ́sà ilé kéwù fa. ilé kéwù tó yẹ pé wọ́n máa hẹ kéwù bẹ́ẹ̀ ni èyí sì bo wọ́n kọ o. wọ́n gbé fọ́ pé kílẹ̀ nídìí ẹ̀yà ẹ̀rí bí òdodo lọ́rọ̀ títí ọlọ́run ọ̀sọ́ ìbò lọ́dọ̀. Inna Allah la yu'ayyidu hadha ad-dina bir-rajuli al-fasiq. òfin dị àti alọ nne gaa wọ́n máa wó sọ̀sọ̀ tó bá nínú àwọn ọrọ ní ìdí ayẹ̀wò òun náà ni ìbùnà àìsàmá ọ ní bí a ń sọ pé mọ́mù lórí ní járe ó ní aládùúgbò mi mọ́ ha ní wọ́n ní adé lè sọ wípé Abu Hazim ó ní mo rí ayé pé méjì wọ́n á sọ̀rọ̀ tó gbọ́n ìmọ̀ àbí káyìsà máa wá ní Sufyan lọ pé ìmáàmù sórí ni aládùúgbò mi ni èmi wọ́n ti ẹ̀ fi hàn mí àná hábìhì àìndà irú nǹkan lọ́dọ̀ rẹ̀ Abu ni làwọn kóńtò gadi jìyà láàárọ̀ tani bí mo ta fẹ́ lò gangan nìyẹn o wọ́n ayé papọ̀ ọ̀rọ̀ ní mí ni ìgbàgbọ́ aládùúgbò mi ní tẹ̀ mọ̀ pé nǹkan dáadáa báyìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àfa wa ni wọ́n ayé papọ̀ ọ̀rọ̀ ní mí ni làárọ̀ fúdàdì ọmọ mi ẹ̀wọ́n àwọn èèyàn máa ń mọ ẹni tí bá ń ka náírà lórí náírà làwọn ọmọ mi báyìí náà. ويطلبهم وإنهم يوم يأتون أبواب السلطان والسلطان يفر منه ẹ̀rí kọ́ lágbára wọ́n ní ní jòní jòní ìtẹ́fẹ́ para rẹ̀ àwọn olùmọ́ máa ń sá fáwọn aláṣẹ ẹgbẹ́ ọ̀yà ẹ̀sìn tó níbẹ̀ ń ń lọ àlọ́lé ọba àlọ́lé gómìnà àlọ́lé pẹ́sidẹ́ntì àlọ́lé sínétọ̀ láàdìlà eléyìí náà sọ pé àbá anípàdé kan ní o ẹ máa ṣàdúrà yẹn lọ láàdìlà àwọn yẹn ti bẹ̀rẹ̀ àwọn fẹ̀sùn wọ́n ní sẹ́ni àwọn olùmọ̀ wọn a máa sá fáwọn aláṣẹ níjó níyìn ìtẹ́ ń para rẹ̀ wọ́n yẹ tó lóbòrò ṣùgbọ́n àwọn aláṣẹ wọn àwọn àwọn káàkiri ó fi wọ́n máa dúró ìrìn ìrìn sàárì ìfẹ́ tí ń tún kékeré ṣe pé gómìnà ní bọ́ọ̀dù yóò túlẹ̀ olùmọ̀ọ́sà lọ́pọ̀ níbi orí òun ọ̀fẹ́ kan rí. wà iná òun lè yọ àmọ́ àwọn olùmọ̀ọ́sì yàtú ní àbúwá bàtúrò lọ. wọ́n lọ sílé àwọn ọba wọ́n lọ lé àwọn àwọn aláṣẹ ọ̀sùn táwọn èèyàn fẹ́ bọ̀ mí nù. èkì táwọn afáàní ti mọ̀ kó dírẹ́fà tètè já ma lọ. wọn ò káyọ̀ wọn sórí kan wọ́n bẹ̀rẹ̀ níṣẹ́ wọ́n lè ní mọ́sálásí àwọn fẹ́ wú láìra bó ṣe rí lánàá wá ní ṣùgbọ́n mi bó ṣe rí lẹ́yìn náà gbọ́ ni. ẹ má gbàgbé ohun tá à ń bá lọ òun ni nílà ìfi tí aláìfi olùmọ̀ tí máa ń lọ wọlé sọ aláṣẹ. àbòkè lába oníyá ayò ìrẹ ayò wọ́n ní ìṣesí mẹ́ta wọn fẹ́ kọ́ sọ nípa mi. àkọ́kọ́ sọ́ra rẹ̀ o ẹnu ọ̀nà àwọn aláṣẹ míì lọ bẹ o má lẹnu ọ̀nà wọn o ìkejì. torí bẹ́ẹ̀ sọ́ra rẹ o wọ́n mú jáàlá sáta àbábí àwà láti máa lọ jókòó táwọn ń fẹ́ ẹ̀rìn ìjókòó kẹ́ pàwápọ̀ bí wọ́n ti ń ṣe bìdáwò ní kí ni wọ́n wà lọ́dọ̀ àwọn àbọ̀ oníbídíà ní ọ̀dọ̀ pé mo táwọn èèyàn fi ọ̀rọ̀ ayélujára ṣe ní ìsìn ọlágbára ọ̀rọ̀ bá fà jẹ́ náà fà tó ní ọmọ àgbà fóun ṣe wà ti sún náà ọlọ́lẹ́ àwọn afọ́ níbi díà wọ́n yà sáré ń jà sàkà wọ́n yà gbé sí wọ́n bá mọ́rọ̀ àwọn afọ́ àsálàfò wa ìpè ẹni wọ́n bá jókòó tó ń bí díà àti wọ́n jọ ń rí àtó ń bí díà fàhùwà mọ́fútẹ̀lẹ̀ ibẹ̀ wò ó ẹ̀ńtọ́nù bẹ́ẹ̀ pépè sún náà lórí bẹ́ẹ̀ àsìkò yìí tó gbà mẹ́lọ àfẹ́rùn tó tẹ̀lé ń jẹ́ òní ní ìlú. nígbà tí kan náà àfáà táwọn òfojú súnmọ́ ẹ̀ lọ́lọ́ sí àfáà rẹ̀ oníbi díà lọ́dà ókúnlẹ̀ fún ọjọ́ balẹ̀ fún lọ́hùn. àfáà rẹ̀ sì níyì òun jókòó lórí àjà tó lọlẹ̀ òun tó níbi tó wà ní <laughs> lókè rẹ̀ ọbẹ̀ gbẹnu sí létí ẹ dákun ọdún lọ́fẹ́ dá yàrá ìkọ́ ẹni gbọ́dọ̀ sọ̀rọ̀ gan báwo rẹ̀ má lè lè kọ́ ọ̀pá ń pọ̀ gbọ́rọ̀ sí níbẹ̀. wà ìyáàkà wọ́n mú jà látara àbáàbí àkọ́wà. sọ́ra rẹ pẹ̀lú máa lọ bá àwọn ẹ̀fẹ́ lójókòó. ọ̀rẹ́ ní yẹn bá ń bá ní ẹjọ́ ń ṣe ni má parọ́ kan rẹ níjẹ. ìkẹta. àbá nítorí ọjà rẹ tọ́ta pákó àtẹ̀gùn títọ́ àtẹ̀wà bí ìrẹsì tó ń wọ́n ta lè àbá takú ti sọ rẹ ọjà rẹ náà ni ojú kò sí fa ìnẹlò iná nínú làásìá. kéèyàn rọrọ pé òní máa tẹjú wọlé káàkiri lọ́dọ̀ aláṣẹ kan àlàáfíà ni o wọ́n á rí i pé níjọ́ tí wọ́n ti fẹ́ ní wọ́n fẹ́ ta níbọ̀ báyìí ìwọ ni wọ́n kà mú tí wọ́n sì fi bọ́ tú gbogbo ara rẹ lẹ́nu torí wọ́n lè káàkiri gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́tọ̀ jẹ ilé onílẹ̀tọ̀ gbà wọ́n lé kí wọ́n lè ṣe dédé ìwọ́n bí tó ti lọ wọlé bá wọ́n ti dé nìyẹn ìyẹn sì rìn nìyí. Ibn Aoun rahimahullah wọ́n ní arákùnrin náà. كان رجل كان الرجل يسر بما عنده من الأمراء من الأمراء جهدا فإذا أخذ لم يجد جدا. tọ́ ọ̀rẹ́ mi ẹ̀ máa sá fún wa wọ́n ní ẹnìkan bẹ gbogbo gbìyànjú rẹ̀ ní máa fi ń sábà wọn aláfẹ fàáyídá òkè tọwọ́ wọn bàbà gbogbo ẹni yóò tún sábà aláfẹ tọwọ́ àwọn aláfẹ bàbà láàmúyẹ jẹjẹrẹ bó ti tẹ ònyọrọ náà tó fi làmú òlè bọ́ lọ́wọ́ wọn mọ́ gba ọmọ akọ́lọ̀ fún ní ọkọ̀ olójú òdìbò dáàsì. mọ́tò tó ní ojú ọ̀pọ̀lọ́ kí wọ́n máa fẹ́ gbà máa wọn lọ gbé fún yẹn táwọn yẹn sọ pé á ah! ẹ ọkọ̀ tó ṣe ń gùn ní ìdìbò sáàdù wa á lò sóde ní náà náà sọkọ̀ yà wá gbọ́dọ̀ wọ̀ sí sinmi lọ. nǹkan ìdílé ìdìbò ni ẹ dákun ẹni ó fún yẹn èyí tí wọ́n gbé fún mi gan ẹ dé títí dọ̀lẹ́ mi gan ọmọ wọ́n yẹn náà dẹni àpọ́nlé láwùjọ pé ah, àbá náà ń gbé bọ̀ ó sákùn mi mi mo sì jẹ́ pé kò lè wọ mílíọ̀nù méjì gba àwọn ìgbè mi lóòótọ́ èmi ti rà sẹ́rí. kọ́lá bí olójú ti dáa fún yẹn táwọn yẹn sọ pé yóò wọ sixteen million lápẹẹrẹ ah, àbá ní ìyẹn bá jẹ ojú ó dé o àyíká ó kéde kò sì sí ohun tí wọ́n lè fi mú yànjú bẹ́ẹ̀ lọ. wọ́n kàn wá ní sáà sọ́ọ̀bù ah, wa ilé fẹ́ gbé yọ ọ̀yẹ́ jù. tẹ́tí kan ti pẹ́ bẹ̀rẹ̀ ní àgbẹ̀ pẹ́ ọdún karùn náà ni a ah, ló fi ń dúkà lọ yìí. gbogbo ẹ̀tẹ̀rẹ̀ mélòó ti wà jẹ́ yìí. ẹ wo bí àdúgbò wọlé láìkì jù báyìí ara. ẹ̀yẹ sábà ò sí ìbẹ̀lẹ̀ láìkì obì mélòó lẹ níbẹ̀ ọ̀nà mẹ́ta náà ni ọmọ mélòó ni ọba tẹ ní family kẹni family kẹni family kẹta àbá àtọ́jú òdì àbójú òdì bí kò sí wọn lè fi kìyànjú bẹ́ẹ̀ náà lọ. àyíká ókè wọn bẹ ti mú yẹ lámùyẹ jìnnì fún dáì wọn kàn wọn lè rọlẹ̀ lókè náà muhammadu laifi wọ́n ni wọ́n sọ tó fi hàn sí sọ báyìí pé fi jahannama fi jahannama wáàdì. Ah? ok ìkàtọ́kọ́ ti ṣáájú wọ́n ni tukhbiruna ani zuhri sùfíà mi ẹ̀ ń múrò wá nípa ìmọ̀mù zuhri. كنا نكرهه حتى أكرهنا عليه الأمراء

ìgbà wọn wá jẹ wá ń pa bàtà náà wò lè nà mo ta éèdì yẹn la padà ń nẹ́fà àwọn èèyàn mo ta àwọn ọ̀dà bí sì máa ń tẹ̀lẹ̀ lẹ́nu kẹ lọ sí náà àhà bí ìgbà tí ń sọ fún mi bẹ́ẹ̀ à gbàtà nẹ́bí fi wọn sòkòtò tí ò tó lẹ̀ kò sówó ń gbà yẹn ni ìwọ náà tó bá lówó ń sùn sòkòtò rẹ ọmọ abalẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ. Ojú bíbẹ́ ní ìdílé sọ̀rọ̀ ọdún méjìlá kóun náà padà sọ́dọ̀ náà yóò sì máa mú un sọ́ba yìí ìgbẹ́ kìí ṣe báyìí lówó ìwọ tí sọ́kò sọ ànẹ́bí sọ̀rọ̀ wáyà sálá ó títí sọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n mo ti bẹ̀rẹ̀ á ọ̀mí jáde lójú tí mo sì fáyọ̀ lọ. láwọn pé mi ò rí lágbájá ní gbòó dé tóun ní ń ka ọmọ àpẹẹrẹ wọn aláyé fi olúmọ bọ́ sùfìyà àti sọlá ìkẹyẹ ìjà hànà. wọ́n ti rí nínú ẹ̀jà hànà kòtò kan bẹ́ẹ̀ ẹnì yẹn tí wọ́n ní gbénu kòtò yẹn àfàwọn oníkéwú sẹ́wọ̀n olúmọ ni wọ́n ṣùgbọ́n tí làdáwò tọrọ nù wọ́n ju pé ọba làwọn máa ń lọ bẹ́ẹ̀ wò láyé wọn ìjọba wà ní kó àtẹ ńgbà wọn bá abúlé jálábòsí ni wọn máa ń lọ bẹ̀ wò inú lé ní wọn lò. bákan náà muhammadu dawud al-basri wọn nígbà tí ismail tó di aláṣẹ láàyè kan aláṣẹ tí wọn á fi jẹ yẹn aláṣọdakọt yóò máa mójú tó sàárà rẹ àfẹnugẹ tí wọn ń dàdá owó lẹgbẹ owó rẹ àti ìdólóbìnrin dé.

torí bẹ́ẹ̀ kọ́ mọ̀ ń wá àwọn èèyàn náà àwọn àfáà tí wọ́n mọ géwú yọ̀ọ̀yìn náà náà bu àlàdà ni wọ́n máa kún un lọ́wọ́ nípa ipò tí wọ́n gbé fún un àtúndáwọ̀ aláàjì wa kọ ẹsẹ̀ ìwé orin tí ò nílò tí ọlọ́rọ̀ àlùfàṣà nínú kì í sùpọ́sìrì ní nǹkan fọ́ọ̀kùnrin tó ti yé àfẹ́fẹ́yìn náà rẹ̀ ní òsórin wọ́n ní yá já ìlàlẹ́ ìlmì làbó bá àti. يسأل أموال المساكين يسعى إلى الحفظ له فاتيا يسأل أموال المساكين قل مبين ìwọ́n tó rí pé o gbé ìmọ̀ kalẹ̀ ní bàzí àti àṣà ẹ̀yà àṣà pẹ̀lú yẹn sọ́dọ̀ àmúhálà ìmọ̀sáàkì èsì tí ó máa dẹdẹ dúkìá àwọn aláìní tí ó máa sọdẹ wọn. èyí tá ní sàlẹ̀ dùnìyà wàlá zàáfì ha bí ìlà ti bẹ̀rẹ̀ ààbò bí jìnnì. الدنيا ولا أجزائها في حيلة تذهب بالجنين. قل هو في الزوج بعد كده wọn la zaati ha àti adùn ayé bìhílà ti pẹ̀lú ọgbọ́n ète ẹ̀sáàbò fi dìínì ọbẹ̀ fi ayé mú ẹ̀sìn kúrò fọ̀sọ́rọ́dà máa jẹ núnà mbí ha bàádà máa kún dáadáa àlélmàjá nìní. fọ̀sọ́rọ́dà máa jẹ núnà mbí ha bàádà máa. wọ́n padà wá di apínwín ó di wèrè báyìí ma kún tàdáwà àti lẹ́yìn tó pé wọ́n gan ní oògùn tó ń tọ́jú àwọn wèrè tẹ́lẹ̀ wọ́n ní wàá padà ya wèrè ǹjẹ́ bí ẹni tí ń wèrè bá ya wèrè ńkọ́ àìnà anibone ao ni wabone si rini gbogbo kéwù tó ké tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan bí wọ́n ṣe bí àbá àdọ́lọ̀ fún àwọn aláṣẹ ni ìdílé agbájáde lọ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ọ lọ ọwọ́ ti ká àfáà tí wọ́n ti bọ́ láti kó ní wọn ọlọ́fà àyìnà ìwà àyà àtò gbogbo àwọn ẹgbà wa rẹ sẹ ọgbẹgbà wa tipẹ́tipẹ́ iná ẹdà àlékún àwọn látọ̀dọ̀ àfọwọ ẹbùn àwọn àti múnú fìrí náà ìwọ̀n gbàrà máa sọ fẹ́ẹ́ tọ́lọ̀ fún aláṣẹ nìyàn dání sọ kalẹ̀ ẹ̀lmà bẹ́ àtàrí ní wọ́n tẹ́rí kò ká àbẹ̀wà bàtà lọ́lọ́tọ́ ní àbísàlàfín ọ̀yà. wọ́n dání sọ kalẹ̀ ẹ̀lmà bẹ́ àtàrí ní ó ní ìmọ̀ rẹ tó ọkọ́ pẹ̀lú àwọn orí pa rẹ̀ dídáná àti pípa ojú ọ̀nà àwọn aláṣẹ tì tí wọ́n ti fi kọ iná ẹ̀dá tẹ̀kún oge rẹ́sọ̀ nǹpa máa záàkàzá zálà ìmọ̀ rọlẹ̀ ìlúmi fẹ́ pè ní. tẹ̀kún oge rẹ́sọ̀ nǹpa máa záàkàzá àwọn àmì ìjáde bí ẹ wọ́n jẹ́ nípa ní òṣùwọ̀n bíbí o òun méjì lọ gbé pò pé màá lọ dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́pàá lọ́pàá o àwọn ọlọ́lá lọ́lá àwọn olóyè o àwọn apàtẹ o ọmọ ọ̀dà kẹ́dà ẹ̀ kí ni wàá lè léyìn kí ni ìtumọ̀ eléyìí lẹ́lẹ̀ ìmọ̀ràn lè ẹ̀ ní fi pín in kẹ́tẹ́kẹ́tẹ́ mọ̀ padà tó ṣubú sínú kí ni òun kọ́ máa kóra mọ́ ló mo bọ́rọ̀ ẹni tí ó nímọ̀ tán náà sọ pé nígbà wọn fi ẹ̀jẹ̀ lè mọ́mọ́ sí dúró ọ̀tún séyí. eléyìí tí bá mi jẹ́ kọ́ mú ikú yìí ní máa ń hẹ́ ni wọ́n ní ẹ̀jẹ̀ lè mọ́mú ọdún ọdún séyí wọ́n láwọn sọ fún kò sì gbà ní wọ́n fi ẹ̀jẹ̀ lè mọ́mú ọdún ọdún séyí. èwo lára ló yí sọ́mọ́ lánàá méjèèjì. Bébérí kí lọ́lọ́lá ni àbí lè mọ́ mú un fẹ́ máa darí mọ́sálásí. Ẹ̀rin, wọ́n nígbà ẹ̀mí ẹ̀dùn ọ̀fi darí sádákà ní Bàtàrà. Ọkùnrin máa kọ̀wé rẹ̀ lọ́yẹ̀. Iná kọ̀wé yẹn Kódà wọ́n ní wà ń bẹ̀ yìí pé يفعل ذلا لرها بيني لا تدع الدين بدنياك ما يفعل ذلا لرها بيني Tọ́bí àní ọmọ jẹ́ àrọ̀ ayé, àbí má pààrọ̀ ẹ̀sìn pẹ̀lú ayé ayé kan kàmọ́ yẹ̀fà mọ́ fi máa ń ṣe àwọn tó ti sìn lẹ́nu àwọn àròkù bẹ́ẹ̀. Ẹ ti mọ̀ wọ́n àwọn àfáà tí wọ́n láwọn ń tìjọ sí lọ àwọn ọkùnrin yó orí bẹ́ẹ̀ kí yẹn sọ́ra wọ́n yẹn sẹ́ni bẹ́ẹ̀ yẹn súntọ̀ ẹ̀rí yóò tó sùgbọ́n àbdìlẹ̀ àìlẹ̀ wọ́n ní sálímùl kọ̀wọ́ ìyẹn náà sọ̀rọ̀ yìí fún wọn ní àtúlẹ̀ ìwọ̀n bá kẹ́tù fi orin gbé kalẹ̀ orin ewì tí ò nílù táwí yẹn tó sì ní ẹ̀sùn ọ̀pọ̀ sísọ̀kúsọ̀ bẹ́ẹ̀. wọ́n سميت القلوب ويورثك ظل إدمانها رأيت الذنوب تميت القلوب ويورثك ظل إدمانها أفاني ميري ẹsẹ̀ ẹsẹ̀ سميت القلوب إمام باوكو ọkùnrin ọkùnrin ọkùnrin wọ́n yóò ịtụ ètò gazola yóò sì máa jogún ẹ̀fẹ́ fún ẹ èyí máa nù ha ìmọ̀ arọ́lù ẹ̀fẹ́ wọ́n lọ́ ìbéèrè ti ń kọ̀rọ̀ báyìí. mo ti mú wá nígbà yìí náà bàbá tó jẹ rìbá táwọn ọmọ rí wọn ní ẹlẹ́sẹ̀ ní bọ̀ gba rìbá nígbà bá mi rìbá ẹni ajogún ẹ̀sẹ̀ àbògùn fún yẹn dìdì máa lò àyìnbá lọ́wọ́ mẹ́sẹ̀ yẹn. ọ̀tẹ́ríkò zonóbì hayato lìkúlóbì wà káyọ̀rọ̀ ń lè na ṣe ká ẹ̀sẹ̀ àánú ha. ọ̀tẹ́ríkò zonóbì hayato lìkúlóbì wà káyọ̀rọ̀ ń lè na ṣe ká àánú ha. pípẹ́sẹ̀ sí hayato lìkúlóbì òun lọ́kàn máa fi wà láàyè. wàhírù lè nà fíkà ó sì lóore fẹ́mi rẹ kọ́ pẹ̀sẹ̀ sí ìyẹn ni kó lóore àyẹ̀sìyánu ha lè nà fíkà. kọ́ọ̀yàpá ẹ̀mí rẹ̀. Ẹ̀rìkì nàbí láyé Yusuf alayhisalaatu salaam ọ̀dì ìnànàfà la àmàrọ̀dún fèsù. ẹ̀mí nìyí lọ́pọ̀lọpọ̀ gbà a máa pa láti àbúrò kò ní máa dẹ́mi lówó. wàhálì bàtà aládìínà ẹ̀là límọ̀lókù wà á bá àrùn sọ ẹ̀rùn wọ̀rùn bá nù ha. wàhálì bá àrùn sọ ẹ̀rùn táwọn kan pẹ̀sì ìjà tó ta ni ńlá lèmùlùkù táwọn ọba lọ. bẹ́ẹ̀ ni wọ́n ń gèrè ẹ̀sọ̀rùn yẹn di aago méjì wọ́n là látẹ̀mí sọ̀rọ̀. ìyẹn ni ni òǹkà mí lẹ́nu bẹ́ẹ̀ náà tí wọ́n tún yí pé ẹni kan máa fi léyìí báyìí ẹ̀sìn dẹ́ni kan yẹn àwọn tó máa ń pẹ̀sì ìjà nìyẹn wọ́n á bá rò sùn àtàwọn olùmọ̀ àwọn ọlọ́pẹ̀sì dà wọn ọ̀rọ̀ ha àtàwọn tí wọ́n láwọn jọ́ àwọn ọlọ́pẹ̀sì wọ́n bá nù fúùsà fọlámùyárí bá hùn wọ́n lámùyárí lọ́fẹ́ bẹ́ẹ̀ ha. Wọ́n Ọba ọ̀nà òkúta wọ́n tẹ̀mí. Gbogbo ẹ̀mí wọn dà, Alámíyárí bàdú. Wọn àwọn ajẹ́rẹ̀ wọn sọ́ọ̀tì bọ̀ ni. Wọ̀lámúyágúnù fìlbẹ́yìn àtìmánù fìlbẹ́yìn àtìmánù ha. Owó owó wá ní owó ẹ̀mí ni wá nìyí kọ wọ́n. Níbi títà tí wọ́n tà, pọ́ńtọ̀ ni wọ́n tà. لقد رتع لقوم في جفة يبين لذي العقل أن تأنها لقد رتع لقوم في جفة يبين لذي العقل أن تأنها ó ní lọ́kọ́jọ́rọ̀ káàlì kọ́ọ̀mù àwọn ọ̀jọ́ wa ni wọ́n jẹ rẹ̀hùn ní jẹ kókò tí ìdí ìfàtì ṣùgbọ́n kí ni wọ́n sì mọ òkú ẹran yẹ̀bínú lèzìlì áhùlì àǹtẹ́nu àtọ́jú pé òun òkú ẹran yẹn wọ́n hẹ̀ sáwọn ẹni torí wọn pé ó pé yan onímọ̀ fún òkú wọn jẹ. mahmud al-warraq òun náà mú ẹsẹ̀ orin wa gbogbo àwọn ohun tí a mú wá ilé ìdájọ́ mú nípa ẹni tá à ń wò kó lù níláìfi tí ẹ̀rí aláìfi kọ́ máa lọ wọlé bá aláṣẹ tó jálábò. Fọlágbára rẹ̀ ò lè ká. Èyí tágbára rẹ̀ ọ̀ka òun lè dé sálábò tí ó kìlọ̀ fún kí ọ̀tọ̀. Òun náà tó wá gbé wá nù Kamil, al Kamil. Tọ́jú gbé yẹn wá nù kínú Al-Arudatu Majduha tọ́lọ́lọ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí yàtọ̀ sẹ́gbẹ́ yìí dọ́rùbù rẹ̀ ti jẹun tó ń pè ní kíni o mùsáyàn òun ló fi yá pé ẹ rí i pé kíní ọmọ apá kan sọ síra wọn mọ̀tàfà ìlọ́n mọ̀tàfà ìlọ́n rọ̀kíbò lè mọ̀ wá kí wà kí kàdáwó zùmọ́rọ̀ ìlà báàbẹ̀lẹ̀ kọlífà orí ẹ̀ wá ní mùtàfà ìlú mùtàfà ìlànà òní ẹ̀ wá. rọ́ọ̀kì polé mọ̀ wá kí bà wà mùtàdáwò zumọ̀rán ìlà báàbẹ̀lẹ̀ kọlífà. rọ́ọ̀kì polé mọ̀ wá kí ó ní wọ́n fún àlùmọ́wáàkì mọ́ọ́kìbù wọ́n máa ń pè é nínú èrò àwọn èrò tí wọ́n wọ́ lọ bì kan wọ́n ti jọ rìn wọ́n ti tàgà wọ́n tún wá dájú zomara lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìjọ ìjọ jámù zomara tù ẹ̀gbọ́n jámù zomara tù lẹ́ẹ̀dẹ́gbẹ́ zomara tù lè jáde ó ti padà fún mi àwọn ẹgbẹ́ alálàájì àlékò ní ìdílé ni ọlọ́run bá wọn bí wọ́n ti máa fi mí tètè máa tún bẹ̀. ìgbà nígbà táwọn aláàjì ò dín pọ́ǹsẹ̀ ni. àwọn yẹn wọ́n padà pa ọ́pọ̀ ni wọ́n lọ dá léèké wúlẹ̀ wọ́n gbé léèké òsùnmùrà. bẹ́ẹ̀ máa ń gbọ́ sùnmùrà àwọn sùnmùrà tó lè kó jáàjì yẹn ni pé ẹgbẹ́ àwọn tí wọ́n lọ mọ́ká àwọn táwọn wà ìpàdé zomato lè jáde ó tún wà ní àti kí wọ́n bá kọ́ lù fún ọ lókun báyìí orí aláàjì ti ń fẹ́ sẹ́yìn gan ní ti ọlọ́run lọ́mọ yé rẹ̀ ṣùgbọ́n gbà ní òǹkà wọn kéré ọ̀gọ́rọ̀ wọn ní òsì gbélé o adẹ̀ni wọn ní asáàrù àìgbélé wọn ìyẹn náà lápá ọyọ ọ dáadáa dálé òní jókòó sí dáadáa padà ní òun gbàgbé inú nǹkan tó sàkóbá wọn gbà yẹn nìyẹn láǹfààní báwọn àfáwà àwọn náà wọ́n báwọn àfáwà jáde kó lù náà bí lọ kí ní àwọn inú àwọn ọ̀sùnmọ̀lá nígbà wọ́n á ní rọ́ọ̀tì ìbólúmọ̀ wá kíbà ìyẹn ni pé wọ́n gùn ká pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èrò wá kí tàdá wọ́n sì dájú zúmọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ṣùgbọ́n bó wọ́n lọ ìlànà bá bìlì ra ìlà rọ̀ wá ilé yóò kó lògó rótà bá ń ṣẹ̀rí ìfà. Ọ̀sọ́lọ̀ ní gbogbo rọ̀ ìlà rọ̀ wá ilé yóò kó lògó rótà bá ń ṣẹ̀rí ìfà. Wọ́n ti wọ́n sọ lórí gbogbo wa, ìlà rọ̀ wá. Àtidájọ́ àdìrọ̀lẹ́, bá ń bá rìn jùlọ náà ìyẹ́bù ló gbọ́ rótà Kí wọ́n fi lè dépò tó níyì hátà ìdá zọ́firú ìmọ́ tọ́labú mìíràn hàlìlẹ̀mìífà. hátà ìdá zọ́firú ìmọ́ tọ́labú mìíràn hàlìlẹ̀mìífà. tí wọ́n fi wá padà jèrè ohun tí wọ́n fẹ́ nínú ìṣesí kan tó ti pa àwọn òfin ìṣesí tó kéré ni. wọ́n ga dá ó lè mọ́ láàmì ní hùmú fárí háǹdì mọ́. سهوي صحيفة وجد المولى منهم فريحة بما تهوي الصحيفة وجد وجد جد لمولى منهم وجد لمولى منهم يجد مؤ èyàn ṣe ṣì bá ń rẹ̀ fárí á bì máa sáhàwé sọ ìfà ẹgbẹ́ rẹ̀ kí parí àyẹ̀ wà jẹ́. wọ́n kàdá wọ́n ni wọ́n wọ́n gádà lè láàmì ní hòmó yẹn ni wọ́n wá dájì lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá láàrin wọn tó wọ́n wò kọ́gá wọn ni. Farihan wọ́n ń dunnú bímọ sáàmì sọ̀hìnfà pẹ̀lú tí pépà tí wọ́n kọ sínú ìwé fún wọn. wọ́n ta àṣàkú mọ́ńtà àṣàhún bí gbolémi wọ́n sí yàrá ilé ànífà. wọ́n ta àṣàkú mọ́ńtà bí gbolémi sí yàrá ilé ànífà. wọ́n ti tẹ̀wá láwọn ènìyàn tà àṣàkú wọ́n padà sí alábọ́ọ̀lù wọ́n kó àlàbọ̀rùn báwọn ti ń bẹ lábẹ́ wọn ìṣesí àwọn alábẹ̀ ni mo fi wọn fẹ́ ṣe wọ́n jẹ́ wọn ó ṣe ń gbà wọ́n lọ bá wọn wọ́n lọ gbọ́dọ̀ wọn. bezolmi wọ́n láàbò síbọ̀ wọn lọ́rùn nínú nǹkan tí wọ́n láàbò wọn lọ́rùn òun náà ni àṣeyárí àlẹ́ àníìfà ìtàn bíburú wọ́n láàbò wọn lọ́rùn kánú lẹ́kàlẹ́ fàdà àhádàhù bíta àsòfin tóròfin lè mọ̀ fòfà. kánú lẹ́kàlẹ́ fàdà àhádàhù bíta àsòfin tóròfin lè mọ̀ fòfà. wọ́n wá padà jàǹbá alikalifa aláṣẹ ìwọ̀n tí aláṣẹ ni wọ́n ṣe yẹn wọ́n padà sí bíta àsòfin tóròfin lè mọ̀ fòfà pẹ̀lú sísòro ojú ọ̀nà tá a máa ń bẹ̀rù rẹ̀ tá láfẹ́ tì wọ́n sí. bá àrùn lé àmọ́ nẹ́ta bẹ́lẹ́ kìíyá nẹ́ẹ̀tì wá sí tàrú bẹ́lẹ̀ amúnìjì fà. bá àrùn àmọ́ nẹ́ta bẹ́lẹ́ kìíyá nẹ́ẹ̀tì wá sí tàrú bẹ́lẹ̀ amúnìjì fà. wọ́n ní wọ́n wá lọ ta àmánà gbà fi pamọ́ wọ́n lọ pààrọ̀ rẹ̀ pẹ̀lú jàmbá wọ́n ṣàrọ̀ òjì ìfà wọ́n á lọ ra òkú ẹran bílẹ̀ amúni pẹ̀lú nǹkan tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ akọ̀dù ṣòfò mọ́ wa ahaza ló jẹ́ dèdè falẹ̀ fún ọtọ́ ìmọ̀ fẹ́ bèbè lé akọ̀dù ṣòfò mọ́ wa wọ́n ta gbogbo aṣòfò ṣáhàm òun ni wọ́n ń lọ́ra bí ọ̀la ti máa ń bẹ́ ń bí ẹran wa ahaza ló tilkal amọ̀nẹ́tì sẹ̀kìfà. wọ́n wá kó ìyẹ̀pà rẹ̀ bá tàbí ká sọ pé wọ́n rù ẹ̀hẹ́ wọ́n wọ́n kéré àmàna gbà pamọ́ ètò ìkọ́ yẹ kí wọ́n pàtàkì rẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n kéré rẹ̀ sí kò bóòrò sàárẹ̀ oní eh, min kulli di adabin wa ma'rifatin wa arahi sahifa ìyẹn ni pé ààfin wọn ọjọ́ nǹkan tó fẹjú tó sì tún ga sí sàárè wọn kú kó lọ́dọ̀ kò sí gbogbo àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ àwọn ẹni tí làákà yìí wọ́n wúlò kò sí ní ìrọ̀ha wọn mọ́ mutafakihun jamu alhadisi ila qiyasi abi hanifa ẹni tí ó gbàgbọ́ yé bóyá láti mú àdéhùn yìí tá a fi fún eléyìí gbogbo ni wọ́n á darí ọ̀rọ̀ sí àfi wí ọ̀rọ̀ èyí àti Abu Hanifa bí ṣe máa ń tẹ̀lé ní ẹgbẹ́ àtẹnudẹ́ ní ká lo àdéhùn yìí sáàrí gẹ́gẹ́ náà lè fi wí ọ̀rọ̀ yìí ni afáànífà àtàkà yasuluhu lè kọ́dọ̀ yìí bèlè fi àti ń fọ́ pẹ̀lú àbí ìta wọn nípa àtàkà yasuluhu lè kọ́dọ̀ ọwọ́ apàdà wàá dé bá ọ ohun tí ó dáa fún ìdájọ́ ọwọ́ adìpẹ́ nìyẹn ń kọ́ bìlẹ̀ ìyá ti ń fa ọkọ̀ lè wá sí ìfà ọdẹ ni tó ṣe wípé ohun tí ó dáa fún ìdájọ́ ni pé ìrùngbọ̀n ń gbòǹgbè dànù sẹ́wọ̀n fẹ́ ń ṣẹlẹ̀ ẹ wo bí irú àwọn tí wọ́n láwọn lọ ṣe iṣẹ́ agbófinró ní ọ̀dọ̀ àwọn ìjọba lọ́dọ̀ wa ohun tí òsín náà fi wọ́n pè lófin fún ọ ọ gbẹrùngbọ̀n tó lam yẹntẹ́fẹ̀ bìlẹ̀ ilmi il ọwọ́ adi pé kọ̀gbàrà sàǹfààní pẹ̀lú mọ́ ilé ṣága fati odò níyà bó ṣàgóta nígbà tó ti pa yé ti ń wù yẹn ó ti kẹ́hùn bá nẹ̀sí àdìlá ọgbàgbé ọlọ́run wọ̀lẹ́ àgbà fi dúníyà bí àtúbàbí tó àyìn fà ọ fara ti ayé pẹ̀lú òkùnfà tọ́lẹ̀ ẹ jẹ́ ká mú ti àbúlé àtàyà wa kí a wá dúró ní èmi insha Allah àbúlé àtàyà. òun náà ni wọ́n ń abu ishaq ismail ibn al-qasim ibn suwaid sọ ọjọ́ ẹni tó mọ orí kan lásìkò gbèsè ayé rẹ̀ ó sì pọ̀ lórí ewì báyìí ọ̀rọ̀ rẹ̀ máa ń ma ó sì jẹ́ ẹni wa òun si ní àkọ́kọ́ tọ́kọ́ bẹ̀rẹ̀ fi orin sí wáàsì ní abúlé àti ìmáa mú àwọn èèyàn ráyé sá àti ìkọ́nigbé ìgbà ẹ̀sìn jẹ́ nípa ayé wọ́n sì kọrin ọgbọ́n pípọ̀ jù àbúlé àjàhíyà yìí wọ́n bí síbi ìlú gúfà ní one lọ dàgbà sí àwọn òbí rẹ̀ wọ́n ní àwọn oníkátàkárà ni wọ́n ṣùgbọ́n wọn bá wọn ṣiṣẹ́ wọn yẹn orin ewì yìí lòun kọ́ bí orin kalẹ̀ orin yẹn wá rò pọ̀ mẹ́rin òkìkí ẹ̀ka débi wípé àwọn aláṣẹ fún pápadà mọ́ ọwọ́ adé ilẹ̀ bàgídádà ìyá àfáì ó yin ẹni tó ń pè ní alimahidi ìfẹ́nu àwọn aláṣẹ àwọn àṣáṣí ó yin nígbà ọ̀ya ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ sí ọ̀padà yìí mọ́ wàhálà tí máa ń ṣẹlẹ̀ sáwọn olórin náà nìyẹn sọ aláṣẹ bá mu òṣìṣẹ́ wọn wọ́n bá mu òṣìṣẹ́ wọn má kò tí sí àwọn aláṣẹ sí ọ yìí wọ́n máa fi kí n la ẹ̀yà máa lọ gbẹ́ wọn wọ́n máa lọ ju sẹ́wọ̀n ẹ̀rí ìgbà tó wá rí pé ìyá yìí pọ̀ ta ló ju sẹ́wọ̀n òun náà ní Haruna Rashid tẹ́ máa ń gbọ́ yẹn. bàbá àdìgbà orí pé àyè pọ̀ báyìí ọba padà gbọ́rọ̀ aláṣẹ ọgbọ́nà fọ nǹkan pa kí ní báyìí olówó ní kọ́ bóyá orí bí ọ̀dà lọ́dọ̀ rẹ̀ ìgbà tó wá padà jẹ́ pé rẹ̀ kọ́ ajulẹ̀ ó túlẹ̀ lẹ́wọ̀n nígbà tó ṣe nǹkan fẹ́ ìṣesí àwọn aláṣẹ wọ́n jẹ́ èèyàn gba ọgbọ́nà sí báyìí kí ìwọ náà súnmọ́ ábẹ̀rẹ̀ sí ní kọrin padà bí ṣe máa ń kọ́ sọ kó tó wá padà di kó ṣe bẹ́ẹ̀ lásìkò Harun Rashid àtẹnudọ́ńpẹ ní alẹ́ Amin àtẹnudọ́npé náà ni mahmoud ọkọrin yẹn títí fáwọn tó fi padà kú ní tú ẹlẹ́wọ̀n ní magidada nínú àwọn orin ewì tó wá kọ tóun náà fi ń sọ ní lára láti má máa lọ wọlé bá àwọn aláṣẹ. ajaba ń lè bá bèlè òkú léwa lè hẹ́rù sì fi tọ́lá bèlè kò dóòlì wọ́n ní ajaba ń lè àrùbá bèlè òkú lè. wọ́n máa ṣe nílé mọ̀ fáwọn ẹni lórí wọn pé táwọn òbí wọn ní làákàyè. wọ̀lẹ̀ ẹ̀rùsì fi tọ́lábìl fùdóòlì tí wọ́n wá ń sojú kòkòrò yìí máa wá ọlá káàkiri. Tòlábù àti Yísàtì Àrọ́mìlì mele wali yatama wali kuhol. Tọ́wájá pé sùláàbù akìyèsàtì wọ́n ń gbàsọ lára àwọn ẹni sọ́jà làárọ̀ mi àwọn opó jámù arimọ́là wàlìyẹ̀tàmù àtàwọn ọmọ òrukàn wàlìkòhol àtàwọn àgbàlagbà wàlìjáàmì àyìnà lùmọ́kìtìrì nàmínà lùkìyànà ti wàlìgolol tí wọ́n tún wá ń kójọ wọ́n sì ń pọ̀ ní dúkìá ṣùgbọ́n bí wọ́n ti ń kójọ ìṣesí àwọn aláfẹ̀mí inú jàmbá wàlúgolóòlù àti ọrọ̀ ogun tí wọ́n pín fún yàn wàlúmọ́ tìrí iná lè dárí rè láti jù wọ́n tó wá ń fún ayé tí wọ́n padà tó àkókò mbẹ́ wọ́n fún lájùlọ wọ́n gbọ́lá fún àlàdáàrí olóòlù lórí ilé tí wọ́n padà sọ̀kalẹ̀ sí. wọ́n dọ̀ ọ́n òkú lẹ́hùn mí lẹ́ wọ́n gbé làákàyè wọn lẹ̀ láyé mbí báyìí bìmọ̀dúrọ́jà ti sùn yóò níbi tágbàrá ó ti gbé lọ àgbàrá ti máa ń wọ̀ nǹkan lọ níbi tágbàrá ó ti gbọ́pọ̀ lọ́wọ́ lọ mẹ́ wọn gbé sí wọ́n là hó bí àtọ̀rọ̀ fi ìfòró rẹ̀ wọ́n wá ń sawẹ́wà pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ ka wà á kú falò ilmọ̀lì òṣòlì nígbà wá jẹ́ ìmọ̀ ìpínlẹ̀ ẹ̀sìn wọ́n kọ́nu wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpa ìmọ̀ akó àdùn ayé jọ ọ̀fáàrọ̀ fún àtàrà rúrọ̀sù ntọ́wá jórí kò jíṣẹ́ ọlọ́run ọba ńkọ́ ìyẹn ni wọ́n pàtì. gbogbo eléyìí tá à ń sàlàyé fún wa ń sọ nípa láìsí àti àbùkù àlébù ń bẹ́ ń bi ìmáa lọ wọlé báwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ wọ́n tún wá jẹ́ alábòsí èèyàn fàádó báyìí á fi àyè ìbéèrè lẹ́fọ̀ọ́ ṣáàlà. نعم سؤال وعليكم السلام نعم الأول الأول وعليكم السلام ورحمة الله قال قال وانا انا بعد دي يا لا

gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kí ọkàn fi sọ́dọ̀ ẹnìkan jẹ́ nìkan lọ fàánù sọ̀sọ́lá kì í ṣe alábòsí sáwọn ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam kájọ ẹni ọlọ́run bọba dẹ́gà fún láǹfààní tọ́ba sọ pé lágbájá ló ní jọ́yì àmẹ̀dù ló ní jọ́yì ó lè déjẹ̀ ẹni tó wà wájú ó lè gbé sẹ́yìn ẹni tó wà lẹ́yìn ó lè gbé wájú ọlọ́run fún láǹfààní ẹ̀ ni torí sẹ́ẹ̀sì fẹjú débi kóbìnrin kan máa kílé mu pé sẹ́kọ̀ọ́ yẹ kó ti wọlé wá fà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí pa àtà ìsà nẹ́bí tóbìnrin ń kílé mu ẹ̀fún ni àtọ́tẹ́ wa lọ́rùn àtàwọn àtàkó ti jó ń ti ọlọ́run sẹ́kọ̀ọ́ yẹ kẹ́ ti wọlé wá ni ọlọ́run wá fà nẹ́bí láǹfààní wípé sallallahu alaihi wasallam ẹni ọba wọ̀ ọ́ lè gbé wájú ẹni wọ̀ ọ́ lè gbé sẹ́yìn ṣùgbọ́n ó ṣe dọ́gba yẹn lójú kú ni débi pé nígbà tó fi rẹ̀ tó fẹ́ jáde láyé ọwọ́ á wà ní yàrá àyàwó Aisha radiyallahu ta'ala anha iwájú ń béèrè yìí pé àyínà àná subhanallah mo wà ń bí yìí lónìí mo ní wà lónìí o àtàdé mo ti dé bí yìí o gbogbo ọba ni àwọn ti fanu pọ̀ pé tó ìtọ́jú rẹ̀ kọ́ wáyé lọ́dọ̀ ìyàwó Aisha bí báyìí náà kì í bẹ̀rẹ̀ sí dandan fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba adéra sọ pé ọ̀la ti sèse ọ̀la ń tẹ̀sẹ̀ sí ẹ̀rún àǹtà àdìlù bẹ́ẹ̀ nìsa wọ́n lọ harọ́sù. ẹ nílé lágbára láti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó kódà bẹ́ẹ̀ sojú kòkòrò rẹ̀. àyà yẹn làwọn obìnrin máa mọ̀ pípọ̀ jù ṣùgbọ́n dọ́gba yẹn ní àlàyé dọ́gba yẹn tí ọba dẹ́dà ń sọ pé à nílé ṣe òun náà ni àlùmẹ́lò kọlì fífí ẹ̀mí fífí ẹ̀mí kẹ́mi kẹ́fì tí ò ní yé yẹn pé tó ìsàǹgbà ti lágbájá náà sọ́lọ̀ yẹn kílẹ̀ adìẹ bẹ́ẹ̀ sọ fífí ẹ̀mí yẹn lọ́ba dẹ́dà sọ pé ẹ nílé lágbára láti ṣe dọ́gba ń bẹ kì í ṣe pé dọ́gba ó yẹ kó fúnyàwó kejì nílé àti kẹta àti kẹrin ọwá fún àbáyẹ kọ dáṣọ fún ọdá fún ọyẹ kó fún lóúnjẹ ọwá fún kìí ṣe yẹn ṣùgbọ́n nípa fífi tẹ̀mí tó yẹ pé bó ṣe rí bẹ́ẹ̀ gẹ èyàn fẹ́ lè má má láyé rẹ̀ ọ̀rọ̀ bá nìyẹn díẹ̀ sọ a lè sọ pé rúfẹ́ yẹn ń bẹ ó jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi pé ẹ̀mí wọn fì sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ló jẹ́ kán sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bó dín rẹ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ìyẹn ò dẹ̀ sí tiẹ̀ láàrin yẹn jiyàn nípa kí Abubakar Siddiq kọ́ dáhùn falẹ̀ ọmọ yìí nínú xidimọ̀ ìyẹn ìṣiṣẹ́ taratara fẹ́sìn tó ti bá lè gbàgbé rẹ̀ títí ayérayé tọ́tọ́ bá lóun lòun nífẹ̀ẹ́ sí ju àkílà fẹ́ máa ṣèbéèrè ìwádìí lórí ẹ̀ ló yẹ pé ńjọ́ yẹn ńgbà láǹ sọ̀sọ́ yẹn ọ̀sẹ̀ ń dọ́ta kà nẹ́bí kò ti ajá àwọn yòókù wa ń kọ́ wọn ò bó ti yé bẹ́ẹ̀ bá àyẹ̀ ṣe kí ni. wàhálẹ́kùn sàlám. Eh, Ìṣe sí òjíṣẹ́ ọlọ́run ọba nìyẹn sallallahu alaihi wasallam. Nítorí pé ọlọ́run ọba ti zẹ̀kẹ́ ọ̀rọ̀ rẹ̀ kò ní sọ̀sọ̀kúsọ̀ ọlọ́run ní ọmọ ọ̀yẹ́ ń ti kọ́ anil hawa ìgbà illa wahyu yuha. Tóbi á gbé ìkọ̀ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ pátá lọ́sọ̀ọ́ dídí ọ̀rọ̀ kọ̀ọ̀kan nílá nílá ń pa àwọn tó ẹ ògbà tí ń sọ wípé ẹni tí ọ̀rọ̀ kan wá bá mi nínú àwọn ìyàwó mi òun lẹ́nu tí ń tọrẹ jù láàrin kò sẹ́ni tí ọ̀tọ̀ rẹ nu wọn títọ́ kódà wọ́n ròyìn àwọn àyíṣà ọjọ́ lọ́tà láti àwọn pé òbítíbitì owó kẹsàn-án wá gbé fún wọn báyìí wọ́n dẹ̀ kó gbé ẹ̀tọ́ rẹ tán lọ́wọ́ àkó tọrẹ tán ẹni tó bá kówó tọrẹ ìyá sì gbá àwẹ̀ ìjọ ni àwọn aṣọ ìpè ìjẹun dáàbì ẹ̀ fi sínú wa wọ́n ní àgbógbó ẹ̀ náà láti kó tọrọ ní à. ìwà ń sọ fún ìyàwó ayé ṣàgbé à bá sì gbé káṣẹ ìtọ́jú dírámù kí wọ́n ní àwọn òṣèré mi létí ká tó kó ṣe sàrà. ó gbé one million fún yẹ̀yẹ́ sì ní ìdí àti náà one thousand lásán láti fi jẹun ọwọ́ kó gbó one million ó kó tọrẹ. ìwà ń sọ fẹ́ni tó kówó rẹ pé ọ̀rọ̀ oh, wa lè rẹ̀ mi létí pé ń gbà wẹ̀ pé kí láti fún un gbàdá nàbì sọlọ àtàlà àwọn ẹgbẹ́ ta ló wá kú lẹ́yìn ikú ànẹ́bí ta ló ń tàn Zainab ni o Zainab bíi ṣèjà lọ́dí ọlọ́run tàlà àjà ó yẹ kó dídí ọ̀rọ̀ kọ̀ọ̀kan báyìí òṣìṣẹ́ ọlọ́run máa ń sọ ń pa wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ dé ìyàwó àìsà ló wí gbólóhùn yẹn nípa rẹ̀ ọ̀tọ̀ ni wọ́n tó sọ nípa ìyàwó Khadija lọ́dí ọlọ́run tàlà àjà ọ̀tọ̀ ni wọ́n sọ ọ̀sẹ̀ ní òní fẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sọ̀ nípa ọlọ́wà rẹ̀. àwọn obìnrin béèrè ìbéèrè wọ́n ní pé adé nínú àwọn àfa ìyàwó àwọn ọkọ̀ ìyàwó ní ìṣòro tó fi kún wọ́n níbi tó máa ń lọ jókòó sí lálálẹ́ tí ò bá di aago mẹ́wàá wọn ò ní wọlé wá ní ilé ìdílé ìjà. ìwà àbàjẹ́ òun ni kọjá sí pé ọkọ̀ ìyàwó ó ní àsẹ́ǹbìlì níbi tó ti máa máa lọ jókòó tó bá di bí aago mẹ́wàá alẹ́ yóò máa wọlé ẹni ẹgbẹ́ òfin súnà ọdún tó wà nínú súnà tí kọ̀ǹdíṣàn kan ò bá já wá lójijì òun ní pé ìṣesí òjijì ọlọ́run sallallahu alaihi òun ní pé lẹ́yìn ìṣá ní máa ń sùn ní láti lè palẹ̀ mọ́ fún àtúnṣe tàkẹ́jì lẹ́yìn ìṣá ní máa ń sùn èyí tí sábà dọ́rọ̀ ọlẹ́ tí ì ṣe ọ̀rọ̀ tó já wá lójijì nínú ọ̀rọ̀ tó lè já wá lójijì ń bẹ́ẹ̀ nìkan fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn kan nísìn àbálejò ní ọ̀rọ̀ tó tún lè já wá lójijì òun ni ráìtì bí à ń béèrè nínú ọ̀rọ̀ tí yẹn lè pinlẹ̀ rẹ̀ nígbà tí yẹn bá wọlé lẹ́yìn ìṣá àti ọmọ àsọ ìwọ ni kọkùnrin wọlé gbó wọn fẹ́ sùn ní o bí ìbá tàwọn láti lálà sí ara wọn báyìí obìnrin náà sì ti mọ̀ ọ́ fún pé tó ìyẹn wá gbà mí gbọ́rọ̀ sí ṣùgbọ́n kọ́ máa wáyé gbogbo àtọ́rọ́sìn yẹn rẹ̀ àsìkò bí àwọn ọ̀dọ́rọ̀ tí wọ́n lẹ́nu yẹn sámà ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ kọ́ndíṣàn mẹ́ta yẹn ló lè jẹ́ kọ́rọ̀ wáyé lẹ́yìn ìṣá ìyẹn lálejò ìyẹn fẹ́ kọ́ yẹn ní ìmọ̀ ẹ̀sìn kan àbẹ́nìkan ṣe béèrè kan àgbẹ̀ ẹ̀yìn ìṣá yìí láwà ń ẹ̀ dáhùn àbí láti báyàwó yẹn sọ ọ̀rọ̀ láàrin yẹn díẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ọwọ́ á di aago mẹ́wàá gbàyẹn lè máa wọlé lọ pàlàpàlà ni tó ká mo táwọn yòókù bá ń ṣe pẹ̀lẹ́ kó o máa ṣe ọlọ́wà rẹ̀. wọ́n ní tó ga kí àbúrò máa fúyàwó rẹ̀ pé orí ẹ̀dá òrùkú ti mú bóyó. àfa àti ń bó ìyàwó rẹ̀ pé orí ẹ̀dá òrùkú ti mú bóyó. ó yẹ kí wọ́n sọ àfa àyẹ̀kẹ́ kọ́ má ti kóhun gan ní bẹ́tẹ̀kúnlẹ̀ o. torí inú òṣèṣì òjijì ọlọ́run sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti pé kì òṣìṣẹ́ ọlọ́run kì í ṣe ọlọ́rọ̀ pálapàla kì í sì sun níra nù kì í sì ṣe àṣà tó igbó ni èèyàn mọ̀ pé iṣẹ́ kíṣẹ́ ní máa ń rẹ̀ yẹn kí èèyàn máa lọ fi ti ọmọ ẹ̀yà rẹ̀ nú ẹ̀sùn nítorí pé obìnrin jẹ́ ìyàwó yẹn kò túmọ̀ pé kì í ṣe ìkọ̀wà mọ́ ọmọ ẹ̀yà náà ni mílíọ̀nù ìkọ̀wà nínú ọmọ ẹ̀yà ni àníbi láti máa sọ ìsọkúsọ nípa rẹ̀ oníbẹ̀ tá a bá yẹn sọ́ra ẹlòmíì tọ́ọ̀kì ló ti ṣe tẹ́lẹ̀ ó tó di pé súnà yẹ èmi máa ń sọ pé kí ó bá wèrè láyàrá àfáà àfáà ti sínwé tẹ́lẹ̀ kó di pé odò ní kéwú ọ̀hún adigun gbà tí ń sọ̀rọ̀ báyìí sàdédé ní ọ̀kẹ́ dákú rẹ̀ gbẹdẹ wọn ní akéwú ní ngùn àdíwèrè ngùn tó bẹ́ẹ̀ náà ni àfáà tọ́ọ̀gì yẹn ní pé orí ẹ̀ dàrú ti mú gbóró mùsùlùmí ìfẹ́ kéwú yẹn gbọ́dọ̀ máa ṣàfihàn aburú fún sí ọmọ ìyá rẹ̀ tó ká sọ ohun tí wọ́n máa jáde lẹ́nu wa wọ́n máa ṣe nǹkan tí ó dún yẹn fẹ́ ṣe rí yẹn fi yẹn bá wu ara tóbi yóò ti yóò dára kan tó ṣe pé irú oṣù gbogbo yóò tàbá yóò ti dùn ún sẹ́ni yẹn àtọ́jú ẹ̀dá tó bá jẹ́ lómi ni wọ́n máa jí kùkù jẹ̀ ni. wọ́n rọ̀ bó ti yé nísìsiyìí torí irun táwọn obìnrin yẹn máa ń ṣe máa ń lé gan o. bó ṣe wá lè yẹn náà yóò sòrò èèyàn ní jẹ́ kọ́rọ̀ burúkú jáde bí kọ́ máa ń ṣe ṣe àhánàlá. ó ti àpọ̀jù á ah, ah, òòrò kìíní ìdáadáa ni á ah, ò síríọ̀sì ni á ó yẹ kó yẹ ọ̀ farabalẹ̀ fún kìíní. a ní ọ máa farabalẹ̀ bọ̀ kódà ó yẹ kọ́kọ́ rẹ ó di ogbé tí wọ́n bẹ lé gbólóhùn òsíjọ́sì ọ̀ farabalẹ̀ òun ti ṣe paríparí nǹkan tó ó yẹ kí ìyàwó rẹ ó ti wọ̀n ọ́ níbẹ̀ ọ̀rọ̀ yẹn ò sì yé ṣùgbọ́n kó ti mọ̀ wípé ìjọba bá ti gbé ìpèrè lẹ̀ ló tó dojú ẹ̀ yìí pé àti kinní kan ò ní ṣe ni ṣùgbọ́n ṣé kí ìyàwó rẹ ó ti mọ̀ wípé tó bá dojú ẹ̀ òun náà yìí pé ah ò gbókiri ìdáadáa ah ò farabalẹ̀ ni ah kí ni tó fi ṣe báyìí ọdẹ bọ́rọ̀ yẹn ti fi ojú ẹnìyẹn mo ní ojú òfin ha ó ti jábọ́ lọ́wọ́ mi náà mo ti òfin ẹ sọ̀rọ̀ láàyè tó ń gbà tẹ̀ yìí sọ tẹ́lẹ̀ tọ́tọ́ níbẹ̀ kí yẹn sọ̀rọ̀ àtẹ̀wọ̀n kó bí tẹ̀ yẹn wúyẹ́ mú gbóló kí ni yẹn ó dùn ó lè dijọ́ kẹ́kọ́ kẹ́ padà kẹ́yìn ní ọ̀bá sì máa mú gbogbo yẹn máa fi gbogbo lọ a ah, ah, lè sọ pé yẹn kó sí abẹ kó sínú ìfúnra yìí. a yẹ ti kọ. máa ń wà bí ẹni tí ò ní làákà yìí. Ah, n kò tí wọ́n wà ga yẹn dà kò tí ì pọ̀ jù ṣùgbọ́n ó jáde pé paríparí ọ̀rọ̀ lọ́jẹ́. torí tó bá lọ pé òru dáadáa kò tó sọ náà ní pé kò rọ kò sí làákàyè náà wọn ò ní làwọn ẹlẹgbẹ́ ah òwò kìíní ìdáadáa ah ó mọ ẹ òwò dáadáa ah ó lè iná ẹsẹ agbé kìíní ìkàlẹ̀ báyìí kò tí sọ pé ò ní. tó o sì mọ́kọ́ jáde pé ti sọ parí tí ó parí ti yóò yẹ nìyẹn kò mi ò tún lé kele torí o tí wá lẹ́yìn eléyàn yóò lè jẹ́ ọ̀rọ̀ ló di yé torí èèyàn ńlá ni wọ́n fẹ́ ọba ti lé bẹ́ẹ̀ ni tó ẹ̀ mọ̀ bí irú ẹni tí ń pé ìyàwó rẹ̀ láǹtì ni. ọlọ́run lọ́mọdé ọtọ́rọ̀ oṣù lè lójú ẹ̀ tí wọ́n ń pè ìyàwó rẹ̀ láǹtì wọn rẹ̀ ẹ̀ ẹ̀sìn wá ṣe kìíní kan ẹ̀bí ìyàwó rẹ̀ nígbà tẹ̀ síwájú ìta mo ní ọmọ ayẹpẹrẹ rẹ lójú ọmọ ilé kéwú lóòótọ́ àbáwọn ọmọ ọ̀fẹ́ rẹ̀ ẹ̀sùnmọ́ ń mú lé ọ̀rọ̀ obìnrin ọgbà bẹ́ẹ̀ kódà bọ́jà ń tirẹ̀ ọ̀pá mọ́ni ọlọ́run mi lè fáǹtì tó mẹ́ta wọn bá ń tí òun ní bí ọdún mẹ́ta náà ní ajé àgbà lọ́wọ́ mi ẹ́ bá ń tí nígbà tí ọ̀rọ̀ dẹ̀ ti rí bẹ́ẹ̀ náà sọ ọ́ kẹ̀hùn sọ̀rọ̀ fún orí bọ́rọ̀ wọn ti gbà nìyẹn sọ ọ́ kẹ̀hùn sọ̀rọ̀ fún. yà á kí ló ti kiri báyìí kiri kẹ̀kẹ̀kẹ̀ tó fi bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wọn gba kiri bẹ́ẹ̀ pàpà jùlọ wọn máa fọ́ pa ilẹ̀ lójú sọkọlọ́n

ẹ ọkùnrin yẹn náà ni ọ̀dà torí tó bá pé ọ̀rọ̀ rere lọsọ ìgbà tó mú lọ sọ́dọ̀ àwọn fámìlì tí wọ́n bá gba owó ẹ̀ àti kí tó wá ní kí tó burú mi torí sáà sọ أيها الكاتب لا تكتب مكتوب عليك ìwọ́tọ̀ nǹkan kan má kọ nǹkan tó ṣe pé wọ́n á padà kọ́ lé ọ lórí wọ́n jẹ́ àlùmọ̀tòbà káyọ̀ ìwọ́n tó bá kọjọ́ jẹ́ rere fáwọn ọmọ rẹ̀ ilẹ̀ yìí obìnrin tó padà tún jẹ itọ́ rẹ̀ tó tún padà fara rò tó wá ń sọ̀rọ̀ sàkàsàkà bóòlù kí n lè dín yẹn bọ́ bá rìkọ́dù ẹ̀ gan bọ́ bá gbé lọ́dọ̀ àwọn fámìlì gbogbo ẹ̀ pátá ni wọ́n fún ní máa nà ìgbà kí ni wọ́n á rí wọ́n náà máa ro dọ́gba wa sí rárá ìwọ náà rí pé kí ní ìkú gàdú so irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀yẹ̀ bí ọ̀rọ̀ bá sọ̀ra gan nìyẹn irú ọ̀rọ̀ tó yẹ pé bí yóò tí wọ́n bá gbé dé báyìí yóò ṣe déédéé yọ wọ́n ni wọn ní láì fi ìwọ̀n ni wọ́n máa jáde lẹ́nu ọ̀rọ̀ bọ́ di ọkùnrin ẹlẹ́mìírí bá rí tẹ̀ sí ìyàwó torí ọkùnrin mi ti bínú bá ti dé báyìí ọ̀nàmọ́ oríṣi ni ọmọ àjábọ̀ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá tún pé bàdámọ́ rẹ̀ ti rí nìyẹn wàá ṣàdù àlà bàbá wà lórí ìdó ọjọ́gbò bàbá jògbò oṣù ọlọ ṣàdù àlà oṣù nẹ́fìlà oṣù sì àrà àwọn ìlú ìlú ṣẹ̀kọ́ ọ̀dọ̀rọ̀ yìí fàílà ìbínú yìí kọ́kọ́ lọ sí ìsinmi ọdún rẹ̀ sàn bí mi ni ìyẹn jáde ó tó lè má wà wá sùn

tí náà bá gbólógo mọ̀jà láwọn asàlàyé àti òní wàá sàlàyé. òun lòdì sí ọlọ́run ọba òṣè fààyè lẹ̀ tí wọ́n fẹ́ bí ilé fàfínà torí ṣe ṣe obìnrin ọ̀sẹ̀lẹ̀ sí fàfínà tó bá rẹ̀ ti dùn báyìí òdì sí ọlọ́run ọba ṣe yé kí ní dùn mí yìí lára tọ́rẹ́ rẹ̀ kẹ́ lára rẹ̀ ni wáàyí ni a lè gbà pé mèsì ni ta ní dara aláàbò lórí ẹ̀ ọmọ ti sọ ọmọ ànẹ́bí kì í ṣe fásitì ìwọ kì í sànẹ́bí ọ̀rọ̀ bó di ẹ bẹ́ẹ̀ ń sìn wọ́n lè fẹ́yàwó lọ́mọ ọ̀sẹ̀ ló fi yá pé kó tó di pé àlè ìpadà tó fẹ́yàwó lẹ́yìn fàtúngbà fàtúngbà tó kò láyé kọ́dà ẹrú tí wọ́n máa ń pín lójú ogun lóbìnrin kan fẹ́ lórí fàtímà torí tó bí lè tún òjijì ọlọ́run kẹ́rẹ́ báyìí àti tó bá tún fàtímà báyìí ìjọ ọlọ́run ní òní ní ọmọ ní fílẹ̀. ẹgbẹ́ yìí ń ro ah wọ́n ti di ọmọ mi nínú láàdìlà àdìlà ọmọ lórí pé gbà tí yẹn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sínú òbí níbi Fàtímà kọ́ bá di pé sùn táwọn bá ah, yìí ò sí yé yín rárá kí ni àlì yìí ṣe ọ̀rọ̀ bóde lọ sùn ní mọ́sálásí. ọkọ̀ rẹ̀ ń kọ́ bójú ọlọ́run tí ah, máa ń ṣe tàbá fún ìdùn ọdún náà àwọn máa ń bẹ̀ ń bẹ̀ wọ́n lọ sùn mọ́sálásí ẹ́ẹ́ àwọn bá dé bẹ́ẹ̀ ah ẹ̀yàkú yàrá bá sọ́ra bàbá yìí fẹ́ dídé gbọ́dọ̀ jí ọlọ́wọ̀n yẹn jọ́ ọ̀rọ̀ kẹ́mọ́ àlìbùnà àti ìtọ́ni rọjò lọ́tẹ̀ láti oníbò ṣe kọ́ tó wùn nífẹ̀ẹ́ tó ń tó jẹ́ ọlọ́run pé òun bàbá sọ́ra bàbá yìí fẹ́ dídé lẹ̀ fún àgbàgbọ́ ìgbẹ́ yẹn kò lára rọjò lọ́tẹ̀ láti. tó tó bá ti rí pé ìyẹn kàṣìkàṣì bẹ́ẹ̀ ni ọ ọ̀rọ̀ kàṣàkàṣà ó jáde tó ìgbé tó bá dọ́dọ̀ fámìlì wọn fẹ́ lè wá bínú mọ́mọ́ wọn ipe tí wọ́n mọ̀ pé ìyá rẹ̀ ló ń kú pẹ̀lú tọ́sọ̀ tí wọ́n mọ̀ pé bàbá rẹ̀ ló ń kú pẹ̀lú ọ̀rọ̀ tọ́sọ̀ tí wọ́n mọ̀ pé gbogbo ni all family òun ló ń sọ̀sọ̀ kùsọ̀ sí báyìí ọ̀yá máa bọ̀ bíbẹ̀ kọ ojú family wa jẹ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ fọmọ mi rẹ̀. irọ́ ìwọ tó bá sọ pé bí àdàmú ẹ̀ ṣe rí ni ẹ̀ ó bóde ni gbogbo náà láti rí súnà lórí ẹ̀ tó ah, ó ti ẹni tọrọ bá di wàhálà lọ́jọ́ rẹ̀ ọjọ́ rẹ̀ wéèsì láà mo lè gbé ìwọ tí ẹni bá ti ní ju ìyàwó lọ obìnrin àwọn obìnrin ni wọ́n ti jẹ́jẹ́ tọ́bíyẹ́nsì tọ́wá tọ́wá ti di gbọ́rọ̀ rẹ̀ ti pé owó èsì ọjọ́ rẹ̀ nìyẹn kó ní sùúrù mi kí lòun wàhálà tó ra bóde bá bóde sọ èèyàn padà wọlé sínú bá rọ ọba rí gbéyàwó rẹ òtún lè tọ́ wọlé pé ọ padà wọlé ọ padà wọlé àti ẹni tí àjọ wa kó padà lọ́bí àwọn rẹ ọba ti lè dé rẹ wọ́n lọ́wọ́. Okay.